كما كان لأئمتنا شكلوا العقول وبعد شيء أفهما ولدتك أمك يا ابن آدم باكيا الله أكبر والله أكبر الله أكبر الله أكبر الله أكبر ọlọ́run ló tóbi jùlọ ọlọ́run ló tóbi jùlọ ọlọ́run ló tóbi jùlọ kò máa sẹ́lòmíì lẹ́yìn ọlọ́run iwájú ayé tọ́lọ́run ni ẹ̀yìn ayé tọ́lọ́run ni ẹ̀gbẹ́ ayé tọ́lọ́run ni ọlọ́run ló tóbi jùlọ lẹ́yìn ọlọ́run kò máa sẹ́lòmíì ọlọ́run nìkan ló tóbi jùlọ ọlọ́run nìkan ni ọlọ́run lọ́ba tí ẹ̀sìn ò rí ọlọ́run lọ́ba tábùkù ò rí ọlọ́run lọ́ba tí wọ́n lé kúrò lórí síìtì rí. ẹ gbọ́dọ̀ tóbi. ọlọ́run nìkan lọ́ba tí wọ́n yí àga máa ń di wọ́n máa ń yí àga máa yẹn di kò sẹ́ni tó lọ láàárọ̀ tó lò dálẹ́ rí. ọlọ́run nìkan ló lò dáwọ́lá látàárọ̀ tó lò dálẹ́. títóbi ni fún orúkọ ọlọ́run ọlọ́run ọba wo là ń ròyìn ẹ̀ yìí ẹ wo gbogbo ayé bí bí ò bá tiẹ̀ yí ẹ ẹ wo gbogbo ayé ẹ wo gbogbo àwọn ìjọba wa tí wọ́n ń lò ó bọ̀ wá wọ́n á lò ó dáde àsìkò kan níjọ́ tí wọ́n bá ti fẹ́ fi wọ́n síbẹ̀ ni wọ́n ti fún wọn níye ọdún tí wọ́n lò tó bá wù ọ̀gá mi yóò nìkan lò pé tó bá wù wọ́n tó bá wù ọ̀gá mi yóò ní kíkú yọwọ́ wọn láwo ká má ti lò pé kẹ́ wọ́n tó kọ́ tó papọ̀ kọ́ tó padà wá sọ́dọ̀ wọn lọ. tó bá sì wù ọlọ́wọ́ ọba ọ̀gá mi yóò nìkan lò pé wọ́n àṣẹ wa kó lẹ́nu wọn wọn àtúwáyẹ lómi àwọn ni wọ́n pàṣẹ lánàá o tòní àṣẹ ó kú ò lórí wọn wọ́n tún wà lábẹ́ nìkan tí wọ́n tún bá pàṣẹ fún wọn. Ah, títóbi ní forúkọ ọlọ́run. à ń sọ fún ọ pé kò yẹ máa ṣègbéraga kò yẹ máa tẹlẹ̀ bí ìgbà tó ní kú láyé. òun la fi sọ fún yẹn má máa tẹlẹ̀ bí bó ní kú láyé má máa sọ̀rọ̀ bí ìgbà tó já sí pé ìwọ ni píye ọlọ́run ẹlòmíì ó sọ̀rọ̀ gbàgà bí ìgbà tó gbé wàtọ́ ọlọ́run lọ́jọ́ ṣe ẹlòmíì ó wà gbàgà yóò sì máa sọ̀rọ̀ ẹ rò pé a ah, nígbà tí a mú ọlọ́run tán òun ló tún kù. ọlọ́run nìkan lọ́ba tó tóbi jùlọ tí ó sẹ́lòmíì a ah, títóbi ní forúkọ ọlọ́run o títóbi ní forúkọ ọlọ́run ọba rẹ títóbi ní forúkọ ọlọ́run ọba rẹ títóbi ní fún rẹ lókè àyàn agbéyọ tóbi agbéyọ ọlọ́run tóbi àyàn. أيو أيو أيو أيو أيو أيو لو تجلى بي في مرأي جمالي ففي كل مرئ للحبيب ضلائل فلما تجلى حسنه متناويا yasima ifa owa mutali o. ọlọ́wọ́n yìí ọ́ afọ́kọ rẹ̀ yìí ọ́ afọ́kọ rẹ̀ yìí ọ́ afọ́kọ rẹ̀ o ti tobi ni forúkọ rẹ̀ ọlọ́run. ọwọ́ ikú ẹbí. ọba tó já sí pé òun lọ́ba tí ń pààyàn lẹ́kún ọba tí ń pààyàn lẹ́rìn olóhùn àdìhákà wàhábùká òun ó pààyàn lẹ́kún òun ó sì pààyàn lẹ́rìn ọlọ́run adúpẹ́ fún ọ tó pa wá lẹ́kún adúpẹ́ fún ọ adúpẹ́ fún ọ adúpẹ́ fún ọ lónìí títóbi ọlọ́run la fẹ́ sọ kí là ń pè ní láyà ìlọ́lá ká má yà kiri kí là ń pè ní ọlọ́run gẹ́gẹ́ kí là ń pè ọlọ́run rò ọlọ́run sọra rẹ̀ ló kọ tó pọ̀ àwọn àgbàlagbà wọ́n ní ọlọ́run sọra rẹ̀ wọ́n ló ń jẹ́ ọkọ̀ ninety nine àwọn kan ní hundred ni àwọn kan ní èyí tó dù síta ni ó tún jù bẹ́ẹ̀ lọ ọ̀dà àti ninety nine àti hundred àti tó tún jù bẹ́ẹ̀ lọ ṣèbọ́lọ́ mi ń jẹ́ bẹ́ẹ̀. ó wá yàn gbogbo ẹ̀ fún ikẹ́ máa bá òun jẹ ó wá mú ẹyọ tí èèyàn bá tí orí pé ó ní owó ní ọlá yọ ni bá ń gbé jáde ni mo sọ àwọn àgbàlagbà tí wọn mọ ilé wọ́n jẹ́ kó yé wa pé ọmọ náà tí wọ́n bá sọ láàárọ̀ kò ní dọ̀sán. ọlọ́run tóbi. wọ́n tó bá sọ lọ́sẹ̀ kò ní dìrọ̀lẹ́ wọ́n tó bá sọ dìrọ̀lẹ́ kò ní dalẹ́ ẹ̀rí Muhammad. sallallahu alaihi wasallam. ó wá fún wa lẹ́sẹ̀ lẹ́nà nípa ìta pè ní la ilaha illallah bó ṣe tóbi tó. kọ́ orí àjẹjẹ tán ọlọ́run tí ò ní tán tí ó máa lọ bẹ́ẹ̀ láti bẹ̀rẹ̀ táyé ti dáyé títí táyé ó fi tán táyé ò fi ní dáyé mọ́ kó máa wà lórí ànábùwà Muhammad. mọ kọ́lá kọ́lá yóò mi láyé láyé wá Muhammad sallallahu. miyata malotin àfáà ní ẹni tó bá jí lójúmọ́ tó bá ṣe la ilaha illallah muhammadu rasulullah bó o bá ní tó ṣe la ilaha illallah wọ́n wá kà ó wá ṣe hundred lójúmọ́ kan ẹ gbọ́ wọ́n wá ṣe la ilaha illallah la ilaha illallah kò sọ́lọ́hún kò sọ́lọ́mí àyàfi rẹ̀ ọlọ́hún o níwájú ayé tiẹ̀ ni o ẹ̀yìn ayé tiẹ̀ ni o ó wá sí la ilaha illallah ó wá ka. á pé hundred lójúmọ́ kan جاء يوم القيامة ووجهه كالبدر ọlọ́run tó wájú ọ̀gbẹ̀dà àlìkíyàmọ̀ àmì tá a fi mọ àwọn ọmọ iná àwọn ọmọ ìyà àwọn ọmọ orí ibú àwọn tí ó dóná látàyé tí wọ́n tún dóná jọ̀gbẹ̀dà àlìkíyàmọ̀ àmì tá a fi dá wọn mọ̀ níjọ̀gbẹ̀dà àlìkíyàmọ̀ ni pé ojú wọn dúdú ẹyin tí wọ́n dúdú kò ní sí mọ́lẹ̀ kẹ̀kẹ́ lára wọn ọlọ́run ní ìwọ tó bá ti lè ṣe láàyílá ìlàláwù anábì ló sọ bẹ́ẹ̀ fa. sallallahu alaihi wasallam. ó ní wọ́n tó bá ti lè ṣe láàyílá ìlàláwù àwa kà láàyílá ìlàláwù rẹ lójúmọ́ o hundred tó bá dídọ́ gbẹdà kíámà ojú rẹ yóò ìmọ́lẹ̀ òṣùpá yóò yóò tẹ̀ mọ́ yóò tẹ̀ gbò síwájú rẹ ojú rẹ ò ní dúdú ẹ̀wẹ̀ san tọ́lọ́lá àkọ́kọ́ sẹ́ wọ́n ní ojú rẹ ò ní dúdú ojú rẹ̀ ò ní ṣe kí ni kò ní dúdú kò ní dúdú dọ̀gbẹ̀dẹ̀ àlìkíámọ̀ ojú rẹ̀ ò ní dúdú nítorí pé òsínlá ìlàhà ìlàlá hundred péré ìtumọ̀ sí pé gbogbo wọn tó bá jí táwa ni sọ jí dáadáa tá a bá ti wá tú ẹ lọ tá a tú ẹ bọ̀ tó òsínlá ìlàlá hundred òjì òjì láyé jọ náà. òsínláyé ehe máa bọ̀. kúrò. wa Muhammad. Afdal dhikri la ilaha illallah. Ẹ̀rí àjùlọ èyí tó tóbi nínú ìmọ̀ arántí ọlọ́run tá à ń pè ní díkì. Kí là ń pè ní díkì? Ìrántí ọlọ́run. Ìrántí tàbí àrántí ọlọ́run ọba tó ju gbogbo ayé lọ fa. Ọba tó dákú tí kò lágbára lérí ẹ̀. Ọba tó dákú tí ó pakú. Ọba tó dáyé táyé ò lágbára lérí ẹ̀ ọba tó dá ọ̀run tọ́run ò lágbára lérí ẹ̀ kí là ń pè ní ìrántí ọlọ́run àfáà ní àfùdánù tìkì èyí tá ń pè ní ìrántí ọlọ́run. èyí tó tẹ̀wọ̀n jù náà ni láìlá ìlọ̀lá láìlá ìlọ̀lá wù ni ó tẹ̀wọ̀n jù nínú ìmárántí ọlọ́run láìlá ìlọ̀lá wù ló tẹ̀wọ̀n jù. wọ́n dúndún yìí alhamdulillah. àwọn ọ̀rẹ́ àfúrẹ́nu dùn hà èyí tó ní ọládùnú ká máa ṣàdúà òun náà ni alhamdulillah èyí tó lálàjù tó bá ti fẹ́ ṣàdúrà tó bá ti ṣàdúrà láàárọ̀ tó ṣe lọ́sàn-án tó ṣe lálẹ́ ọlọ́run gbàdúrà mi o ọlọ́run ṣàánú mi o mo fẹ́ kọ́lé o mo fẹ́ ra mọ́tò o mo fẹ́ lókìkí o wọ́n ní tó lálàjù ni kó máa ṣe alihamudulilayi kó máa fi kẹ́yìn àdúrà rẹ alihamudulilayi alihamudulilayi alihamudulilayi alihamudulilayi rabbil alamin. wọ́n kọ́ ọ̀rọ̀ sọ́ọ́ tẹ̀síwájú ìhín ìkí ọlọ́wọ́ la lọ́kọ́ jẹ́ta níbo Muhammad. kọ́ àwọn wà tààlà. ẹ̀ẹ́bà. ìwà ó sọnù títóbi rẹ̀ pé la ilaha illallah pé kò sọ́lọ́wọ́n ọba mi àyàfi èmi kàlá mi ó ní òun mi sẹ́ ọ̀rọ̀ tẹ́mi ọlọ́run máa ń sọ ni pé kò sẹ́nu mi àyàfi ọlọ́run ọba mi. wàá ń ná. Allahu akbar. wà má dàgàlà ìsìn àmìnà mi ìkọ́ bí. wọ́n ní gbogbo ẹ tó bá ti lè máa ṣe la ilaha illallah tó fi lè máa ṣe ọ̀rọ̀ rẹ̀ tó bá ń lọ tó bá ní la ilaha illallah muhammadu rasulullah kò bá sọ́dọ̀ ọlọ́wọ́ ọba mi àyàfi ọlọ́wọ́ ọba àyàfi ọlọ́wọ́ ọba kò so tó bá ti dẹ̀dẹ̀ rẹ̀ kó wọnú ààbò mi. wọnú ààbò mi ọlọ́run wọnú sọ mi gbogbo ẹ tó bá dẹ̀ ti wọnú ààbò ọlọ́run tó ti wọnú sọ ọlọ́run tó ti tẹ̀lé àṣẹ ọlọ́run wọn ni yóò là nínú ìyà kíámà. Allahu akbar. yóò là nílà inú ìyà ayé yóò tún là nínú ìyà àlìkíámà. àlìkíámà yóò lanu yàyé yóò lanu yàlìkìyàmọ bá nẹbi jikọ wa nìyẹn. sallallahu alaihi wasallam. sọ̀rọ̀ ẹgbẹ́ kò yẹ kó máa fi láyé gbogbo wọn tó bá ti mọ̀ ìpín ọlọ́run ọba tó bá ti lè ṣe láìláha ìlàlá ọ̀dẹ́ẹ̀dì péré ọmọ ìyá mi kí ló ní ọ lára láìláha ìlàlá láìláha ìlàlá láìláha ìlàlá láìláha ìlàlá. òyì lágbára kò sí ọ̀dẹ́ẹ̀dì ó wúlò ju kó ha orin kórin sórí ẹlòmíì lè ha kẹsẹ̀ ti tú àwa ṣeré yóò sì máa kọ́ kò ní fìkẹ́fìkẹ́ gbogbo oríṣiríṣi orin tó dáyé nìsín orin kórin tó wà láyé nìsín yóò máa ha yóò sì máa ha yóò máa ha yóò sọ ẹlòmíì lè ha fíìmù sórí kọ wá jí kó fi láyé láyé láyé ọkọ mọ bàbá ọdọwọ rẹ jí kó fi láyé láyé láyé ọkọ mọ rẹ ìyá ọdọwọ rẹ fi láyé láyé láyé ọkọ mọ rẹ èyí tó bá fọlọ́ ń kọ́ ọmọ rẹ òun ni ó ń là ọjọ́ gbèrè àgbà nígbà tó bá darúgbó tó o bá ti fọlọ́ ń kọ́ ọmọ rẹ nígbà tí egungun rẹ le nígbà tó o bá ti di arúgbó tí egungun rẹ ti jù àwọn ọmọ rẹ ò ní mọ ọmọ nígbà tó o fi bẹ̀rù Ọlọ́run wọn ọ̀dọ̀ owó èmi àti ẹ olúwa kó gbàdúrà wa olúwa kó ṣe dáadáa fún wa olúwa kó dúró tì wá olúwa dákun já wọnú sọ tàbá wọnú sọ ọlọ́run mọ́fìyà jẹ wá làwa ńlá ayé làwa ní àlàkẹ́ àmọ́ ọlọ́run nàbí lọ́dọ̀ ọlọ́run gbogbo etí tó ń gbọ́ wa lónìí ìbànújẹ́ ò ní wọlé tọ̀ ẹ́ ò ní wọlé tọ̀ àwọn náà tá à ń sọ ọlọ́run nàbí lọ́dọ̀ ọlọ́run ọlọ́run àti tóbi àgùrà hàn asọ̀rọ̀ yìí kó lè wúlò fún gbogbo ayé ni olúwa bẹ̀ ọ́ olúwa dákunjáwa náà ò rí láàdá láàdá ní ògbèrè àlùjáàmà láti àsọ̀rọ̀ dànù lásán ọ̀là lọ́dọ̀ ọlọ́run ọ̀là àtúbà kùrán ọ̀là láhàwùlà wàlà kùwọ́tà láhàwùlà wàlà kùwọ́tà subhana rabbika rabbil izzati amma yasifun wassalamu ala mursalin.